أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم من أمزه ونفخه ونفخه بسم الله الرحمن الرحيم الحمد لله ثم الصلاة والسلام على رسول الله إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته a dá ọpẹ́ tó kọ fún Ọlọ́run ọba alágbára ọba ọ̀kan ṣoṣo bákan náà la tọrọ àlékún sallallahu alayhi wa alayhi wa sallam ìkẹ́ àtìgẹ́ ọlọ́run kó máa bá ànábì àwọn aráalé rẹ̀ àwọn sọ̀hábà rẹ̀ àti gbogbo wa náà tí à ń gbìyànjú tá à ń tẹ̀lé lánàá ti di jọ́ gbéǹde alkeyama eléyìí ni fiqhu class níbi tá a ti máa ń ṣàlàyé àwọn masailu fiqhiyya àwọn àlámọ̀rí tó ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ gbígbẹ́sìn wáyé gbígbàgbọ́yé bó o la ṣe ń sin ọlọ́run níbàámu sí lánàá àtọ̀lọ́hún àti sunna muhammad sallallahu alayhi wa alayhi wa sallam eléyìí ni ó sì máa jẹ́ ahkamu salat part forty seven so asolat nítorí ṣe pẹ̀lú run apá kẹtàdínláàádọ́ta part forty seven òun ni tòní yìí tí yóò máa jẹ́ sunanu sola part six kọ́lọ̀ ń kó fún wa ní àgbọ́yé àwọn àlàyé tá à ń ṣe yìí kó jẹ́ kó wúlò fẹ́ni tó ń sọ àti àwa tí à ń gbọ́ kọ́lọ́n kó ṣe ní hujjatun lana la alayna kó ṣe ní àwíjàre dáadáa fún wa kọ́mọ́ ṣe ní ìbàlẹ́jọ́ ọbú àti àtakò fún wa tó bá dijọ́ gbéǹde alkiyama ẹ̀yẹn rúṣin ọlọ́run àlàyé tá à ń ṣe lọ òun náà ni asúnánú lìfẹ̀ẹ́lìyà fi sọ́la àwọn súnà náà rún tó jẹ́ pé tó níṣẹ́ ni lẹ́yìn ìgbà tá a ti parí àsúnánú lọ́kọ̀ọ́líyà a ti parí àwọn súnà tó jẹ́ tọlọ́rọ̀ tó jẹ́ pé a máa wí wọn lẹ́nu ni nínú súnánú sọ̀la àwa ń ṣàlàyé àwọn ìtọ́jẹ́ oníṣẹ́ lọ ibi tí a dúró sí níjẹjọ ibẹ̀ náà ni a ti gbé pẹ̀lú yọ̀ǹda ọlọ́run abala tí a ti gbé lónìí nínú àwọn súnàn àáfàá lára àwọn àṣesí ànábì sallallahu alaihi wasallam tànàbí máa ń ṣe nínú ìrun tó wà nínú ìrun òun náà ni iftirashu rijil aliyusra wa nasbul yumna filijalsati bayna sajidatain àáfàá ní kọjá sí pé ẹsẹ̀ wa òsì ẹsẹ̀ àlàáfíà kọjá sí wípé a tẹ a wà náà ro ẹsẹ̀ tọ̀tún níbi ìjókòó tí máa ń wà láàrin ìforíkalẹ̀ méjì jàmọ́ ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ agbóye ká ní fídíò la bá fi ń ṣàlàyé àwọn súnánù ọ̀run yìí ni àbá demonstrate ẹ̀ tá a bá rí ṣùgbọ́n tá a lè gbọ́yé náà ni. àáfàá a bá sàjìdàtàyìn ìforíkanlẹ̀ méjì ni máa ń bẹ nínú rákà kọ̀ọ̀kan tá a bá ti alákọ̀ọ́kọ́ a ṣe Allahu Akbar a gbọ́dọ̀ jókòó láàrin ìforíkanlẹ̀ méjì yẹn ṣùgbọ́n foríkanlẹ̀ yẹn gan kọ́ là ń sọ ní ìsìn jilsa bó o láṣẹ jókòó níbi ìforíkanlẹ̀ níbi ìjókòó jálsà ti ń bẹ láàrin sajidatain òun ni wípé ẹsẹ̀ wa ọ̀tún àánà sókè ẹsẹ̀ wa òsì àátẹ òun pẹrẹsẹ tọ́já sí wípé inú ẹsẹ̀ yẹn òun láṣẹ kíni o òun ni àájókòólé ní orí nítumọ̀ tá à ń sọ ẹsẹ̀ ọ̀tún gbogbo àwọn ọmọ níka ẹsẹ̀ ọ̀tún yóò kanlẹ̀ dáadáa ẹsẹ̀ wa ọ̀tún yóò fẹ́ dúró bíi wà lóòkan ẹsẹ̀ right ẹsẹ̀ ọ̀tún ẹsẹ̀ ti àlàáfíà inú ẹsẹ̀ yẹn òun ni ó wà nílẹ̀ ibi àtẹlẹsẹ̀ òun ó wà lókè ibẹ̀ láwà inú àtẹlẹsẹ̀ yẹn òun láà jókòó sí ká jókòó bá yẹn nígbà tá à ń kí tá a fẹ́ forí kan lẹ́mí kejì àáfàá lára súnà ni irú ìjókòó tá a jó ń tá tẹ́ ẹsẹ̀ òsì pẹrẹsẹ tọ́já sí wípé ibi inú ẹsẹ̀ ibi inú ẹsẹ̀ yẹn la fi lélẹ̀ ibi àtẹ́lẹsẹ̀ òun wà lókè ibi àtẹ́lẹsẹ̀ yẹn la wá jókòó lé lórí so amú ẹsẹ̀ òsì atẹ́ òun pẹrẹsẹ nìyẹn amú ẹsẹ̀ ọ̀tún anàsọ́bà tiẹ̀ ajé ó dúró tọ́ akọjú tiẹ̀ sókè tóun dúró dáadáa níbi àárín ìforíkanlẹ̀ méjì àárín sàjìdàtẹ́yìn ìforíkanlẹ̀ súnà ànábì ni a rí pé nǹkan kan ń bẹ yẹ ká kọ́ńbì nínú àwọn ọmọ ìyá wa tí máa kírun lẹ̀ yorùbá tá a máa rí ẹlòmíì ìforíkanlẹ̀ kò tún ní jókòó tí ó fi lọ foríkanlẹ̀ ẹlẹ́ẹ̀kejì ilé ọ̀dà rárá àṣebáṣe foríkanlẹ̀ alákọ̀ọ́kọ́ yẹn Allahu Akbar a tún gbọ́dọ̀ jókòó níwọ̀nba kó tó di pa á lọ foríkanlẹ̀ ẹlẹ́ẹ̀kejì ìṣesí tá a fi jókòó ẹ̀yin náà wò tá a bá a rí kó túmọ̀ sí pé ìjókòó kan tó ń bẹ láàrin ìforíkalẹ̀ ìyẹn ìlànà anábì wa muhammad sallallahu alayhi wa alayhi wa sallam nínú hadith eléyìí tí wọ́n mú muslim àti abu dawud àgbáwá hadith ìyá wa aisha kọlọmba níyẹnu sí wọn ìyá wa aisha sọ wípé wàkánà yẹ fúríṣù ríjìlá wúlíyú sọ̀rọ̀ wàyà ń síbù ríjìlá wúlíyú múná wọ́n ní nínú ọ̀rọ̀ ànábì asalam wọ́n lànàbí ó mú ẹsẹ̀ rẹ̀ àlàáfíà yóò tẹ pẹrẹsẹ gẹ́gẹ́ bí mo ṣe ṣàlàyé yẹn yóò wà náà ro ẹsẹ̀ rẹ̀ ọ̀tún hmm? wọ́n ní báwọn ẹbí ṣe máa ń jókòó nìyẹn. àáfàá ní ṣùgbọ́n o atúrí háyà míì náà atúrí ṣe sí mi tànàbí àṣàlám tó tún máa fi jókòó láàrin ìforíkalẹ̀ méjì yẹn. làwọn àáfàá ṣe ni pé wàkàdálíkà yejuz bayna sajidatain àyànṣìbà kọ̀dàmẹ́yì àyànṣìbà kọ̀dàmẹ́yì ويقعد على العقبين أحيانا وهو ما يسمى بالإقعاء àfààní nínú a bá fẹ́ jókòó láàrin ìforíkanlẹ̀ méjèèjì àfààní nǹkan kan náà tó ń bẹ tó tó ń bẹ o wọ́n máa ń pè ní ìkọ́à níta ń pè ní ìkọ́àwù àlàyé rẹ̀ ń bẹ wa ti àárín pa afẹ́ foríkalẹ̀ méjì náà lòun náà o àti kọ́ sọ ìtànàbí máa ṣe é jù tálákọ̀ọ́kọ́ tá a sọ òun lànàbí máa ṣe é jù ṣùgbọ́n àhàyà náà lẹ́ẹ̀kọ̀ọ̀kan ànàbí tó máa ń jókòó bá mi lẹ́ẹ̀kọ̀ọ̀kan bó o ní wá ṣe o ànàbí mú ẹsẹ̀ rẹ̀ méjèèjì yóò mú bí ká ní fídíò ni bí mo ṣe ń sọ̀rọ̀ yìí lọ mo sì ń demonstrate ẹ̀ bẹ́ẹ̀ ànábì ẹsẹ̀ rẹ̀ méjèèjì yóò nà sókè sótìyé gìgísẹ̀ gbogbo alamọ tí ń jẹ́ gìgísẹ̀ gìgísẹ̀ so ká láti wájú ibi sẹ́sẹ̀ parí sí lẹ́yìn yẹn ní jẹ́ gìgísẹ̀ ànábì ó ìtumọ̀ ẹ̀ ní wípé orí àwọn ọmọ níka ọ̀tún yóò wà lórí ilẹ̀ wà lókè. wàyẹ kóòdù alẹ́ àkọ́bẹ́yìn ànábì ọ̀wà àjókòó nígbà tẹ́ ẹ bá mú kìkìsẹ́ méjèèjì yẹn àwọn ọmọ rí lé lórí láàrin ìforíkalẹ̀ méjèèjì ẹsẹ̀ méjèèjì ọ̀nà ro lókè ànábì àwọn ọmọ orí ẹsẹ̀ yóò fi lé orí ilẹ̀ yóò wà lórí méjèèjì yẹn àáfàá lànàbí a máa ṣe léyìí àhàyà kò sí tó burú tá a bá rẹni tó jókòó bẹ́ẹ̀ ká mọ̀ wàá rò pé èwo ló tán á dálẹ̀ yìí ọ̀n bẹnu súnà bẹ́ẹ̀. àáfà nílẹ̀ hadithi tọ̀wùs torí pé àárẹ̀ hadithi àáfà wa tọ̀wùs lórí ẹ̀ tán sọ wípé ó ní kúlúná libni abbas fil ẹ̀kọ́ a àlálẹ́ kọ̀dàmọ́ yìí ni wọ́n láwọn bíi àáfà wa abdullahi ibn abbas kọ́lọ̀mbá ni kẹ́ bàbá àtọmọ nípa jíjókòó yẹn téèyàn ó jókòó lórí gìgísẹ̀ méjèèjì àná ìyá àáfà wa ibn abbas radiyallahu anhu wọ́n wá sọ wípé súnà wọ́n ní lánàá ànàbí àṣàlọ́ ànàbí ṣe bẹ́ẹ̀ fakulna láwù iná lànà rọ́ọ̀wù jàfà bẹ̀rẹ̀ rọ́jù táwọn abárẹ́ nìkan tó jókòó rẹ̀ a máa ń rò pé ah, òmùgọ̀mọ̀ tiẹ̀ lélẹ́yìí o àbẹ́rẹ́ ilé ìbò ṣe ẹ̀sìn gọ̀tò owó ṣe jókòó náà fàkọ́lá bínú abbasin balhiya sunnatu nabi yika sallallahu alaihi wasallam àfọwọ́ ibnu abbas ó ní súnà nàbí rẹ ni súnà nàbí wa ni súnà nàbí yẹn ni ọ̀rọ̀ yẹn náà ń bẹ nínú sọ̀rọ̀ muslim jẹ́mọ̀ tí a bá wò ó àdìsí tọ̀wúsù ń bẹ ẹ̀kọ́ alákọ̀ọ́kọ́ ni wípé àṣẹ àlè insan àdúgbò máa já ìlà nǹkan ọba mọ̀ ọ̀tá rẹ̀ lèèyàn máa jẹ́ pé àwọn nǹkan míì strange sí wa wá mọ̀ so tí mo fún wa bíi táwa ríran dénú lómi jù wá lọ taba tí wàá ṣe ìwádìí dánigbé kò sínú lànà ànábí o a ti mọ̀ a wa fi ikima a fi correct ẹ̀ e. ẹ rí ọrọ pé ọ̀rọ̀ àwọn aṣíwájú ọ̀rọ̀ àwọn sálàfù sọ́ọ̀lẹ̀ rere fún wa là ń ka ọ̀rọ̀ wọn ó ní iná lánà rọ́ọ̀hù jàfà àwa máa rò a ah, ṣe wọ òmùgọ̀ báyìí tá a bá ti nìyẹn kan ọkùnrin kan tó ṣe bẹ́ẹ̀ ah, ibùnú àbáṣe wa ní kèé sóòmù gan ẹ mọ́ rò pé eléyìí bíbà ká sọ pé irú dèdè ni wo eléyìí wá ń dán wò iná ó ní kèé sí pọ́ńdán dèdè ni wo súnà ni so èyàn la máa ń pè ní ẹ̀kọ́ à torí àlèkàn àwù yẹn ó pín sí méjì ìkan bẹ tọ́jẹ́ pé kọ̀ dáa bíi tajá ìyẹn làwọn bí àsálàm kọ̀ irú èyí tá àfa àwa tọ̀wú ṣùgbọ́n àwa ìtẹ́ni ibùnú àbáṣe sàlàyé èyàn bá súnà mu kódà àfa àwa àbúzù báyìí látọ̀dọ̀ wọn náà anáwùrọ̀ abdullahi ibn umar wọ́n rà fáwọn abdullahi ibn umar ìdá sájàdà hínà yarfa'u ra'sa òmìnà sájídà tilẹ̀ ọ̀húnlá yaq'ud ala atrafi asabi'i wa yaqul innahu mina sunna afáwọn abu zubair wọ́n rí afáwọn abdullahi ọmọ umar kọ́lọ́mbà nìkẹ́ bàbá àtọ́mọ́ wọ́n nígbà tán bá jókòó nígbà tí wọ́n bá gbórí dìde láti bí sùjúùdù ìforíkalẹ̀ alákọ̀ọ́kọ́ tán fẹ́ jókòó láàrin ìsùjúdù méjì ìforíkalẹ̀ méjì àwọn rí wọn tán jókòó lórí àwọn ète tí ọmọ níka wọn yẹn ìtumọ̀ ẹni pé wọ́n jókòó lẹ́yìn ìgbà tán ti jẹ́ kẹsẹ̀ wọn ó dúró wọ́n wá jókòó lórí ibi níta lè fi wé bí gìgísẹ̀ yẹn wọ́n wá ní táwọn ṣe o súnà ni o jàmáà àáfàá ní ká ṣe lé kò sí tó burú bẹ́ẹ̀ nínú àwọn àsúná lè fẹ̀ ìlíyà ara àwọn súná ṣẹ́ títún bẹ́ẹ̀ nù rún òun ni ìtọ́ látùlẹ̀ jálísà tìbẹ́yìn náà sàjìdàtẹ́yìn ìjókòó tá a wá sọ tán ìta sọ àyà tá a sọ kọ̀ǹdíṣàn bá a sì máa jó àáfàá lára súnà tó ń bẹ́ẹ̀nbẹ́ẹ̀ ni pé kájí ogun díẹ̀ kájí ogun ìjókòó tí ń bẹ láàrin ìforíkanlẹ̀ méjì kàdí ogun àwọn àáfàá nírú eléyìí gan ara àwọn asúnánúlìmàjúrọ̀ ara àwọn súnà táwọn èèyàn ti yàn ara àwọn súnà tí ò yé àwọn èèyàn mọ́ lónìí òun ni tọ́pọ̀lọpọ̀ èèyàn gan tí wọ́n mọ̀ pé ń bẹnu ẹ̀sìn àáfàá nínú wa Malik ọlọ́run bá ní sí wọn wọ́n ní kánà Rasulullah sallam yaq'ud bayna sajidatayn hatta wọ́n lànàbí àsálàm ọmọ ń jókòó láàrin ìforíkanlẹ̀ méjì ànàbí ó jókòó tí ó pẹ̀ kánnikése táwọn ò fi máa sọ pé ah, àbánàbí ah, ń rò pé sóun ti fi nǹkan kan lẹ̀ náà rán ni tọ́lá àwọn àfáà nítumọ̀ yẹn ni pé aokọ́ àfìrí ní àná òtárọ̀ kàmọ́ bá àdá wọ́n mọ̀ wá rò pé àwọn sàbí ọmọ rò pé ah, ń rò pé ṣé mo ti fi ń tọ́ yẹ kí n ṣe é lẹ̀ ni àbí nfilẹ̀ nígbà téèyàn sọ pé èèyàn ń ṣe iyèméjì téèyàn ń ṣe iyèméjì pé ànàbí ó sa tí ó pẹ̀ táwọn òfin máa rò wípé ah, àbá ànàbí ọmọ tó yẹ kó ṣe mọ́ ni àbúrò kọ́ yẹ kóhun ọmọ ṣe tàṣáùdù ni àbí kọ́mọ̀ kọ́ yẹ kóhun forí kalẹ̀ lẹ́ẹ̀kejì ni níbi tánàbí máa pẹ́ ẹ dé. bákan náà àáfàá ni ó tó ń bẹ nínú rìwáyà àáfàá wa sábìt àwọn náà tún gbà wá wọn sọ pé wọ́n ní wàkánà anas yasna'u shay'an la arakum tasna'una àáfàá ní súnà yìí lójú ayé ànàbí àsálà wọn máa ń ṣe wọ́n ní ṣùgbọ́n ńgbà táwọn sàbẹ náà tún wà láyé wọn máa ń ṣe kí làwọn sàbẹ ń kú tán lọ báyìí tó di pa àwọn ń tán lórílẹ̀ wọ́n ní bẹ́ẹ̀ ni súnà yẹn ti ń di ntọ́ntán wọ́n ní ìyẹn ló fàtà àfa àwa sábìtù nínú àwọn tó gba ọ̀rọ̀ lọ́dọ̀ àwọn sàbẹ lọ́dọ̀ àwọn tó súnmọ́ àwọn sàbí náà wọ́n ṣàlàyé pé ẹ̀yin èèyàn àfọ àwọn aránsọ ọmọ mọ́lẹ̀ ẹ̀ gbọ́dọ̀ àwọn sàbí tẹ̀mí wọn gùn ànábì àsàlámù àmọ́ tọrọ àdúrà fún anásì ni pé kọ́lọ́hún ó jẹ́ kẹ́mi ogun kó fún lárísìkì tọ́pọ̀ kó dẹ̀ jogún àwọn ọmọ alálùbáríkà fún kó dẹ̀ jẹ́ kó wọ àlìjánná tí anásì sọ pé ọlọ́run ti gba mẹ́ta ń bẹ̀ òun retí ẹlẹ́ẹ̀kẹrin tó bá dijọ́ ọ̀gbìn dàlùkìyàmọ̀ ìyẹn náà ní wíwá àlùjánná torí èyàn ò lè wà àlùjánná láyé ọ̀run náà ní ọlọ́run àbẹ̀ọ́ gbogbo tó bá ṣe fáwa náà má jẹ́ ọkọ dé wa ọlọ́run jẹ́ àwa àlùjánnà o ṣàánú wa ọlọ́run o àlùjánnà ni o pè ní ilé ìkan ìwà o ilé o ilé ìgbádùn ọlọ́run sí náà sàbí tẹ̀mí wọn gùn ara àwọn tá kú kàn ni wọ́n wa. ìyẹn sọ pé ah, ọmọ mo rí tí máa ṣe nǹkan kan nínú mi ò gbogbo yín ká ẹ ṣe mọ́ báyìí yẹmukusu bẹ́yìn náà sàjìdàtẹ́yìn yẹmukusu bẹ́yìn náà láàrin ìforíkanlẹ̀ méjì àáfàá wa náà sì tán bá jókòó wọ́n máa ń kóra wọ́n máa wọ́n máa ń pẹ́ díẹ̀ mọ́kàsà sotiye wọ́n kóra hátà táàfì náà sì yàbá àfa wa náà sì ti gbàgbé ni àbí wọ́n ti jura nu ni àbí wọ́n ti gbàgbé ń tọ́kàn lẹ́yìn irun ni so níbi tí àfa wa náà sì náà máa ń pẹ́ dé torí pé ń tọ́kọ lọ́dọ̀ ànábì nìyẹn àṣekáwa náà ò gbìyànjú láàrin ìforíkanlẹ̀ méjì tí ẹ̀ mọ̀ pàdùn à ń bẹ́ ń bẹ̀ téèyàn ó ṣe adẹ̀ ti sọ yẹn kọjá robert freely wa rahamuni wa adini wa afini wa rizukuni wa jibrini wa storuli àwọn ìwáyà yẹn pọ́lísì ó kéré ju robert freely robert freely ìyẹn lè repeat it several times so ó túmọ̀ sí pé ká ara ṣàdúrà níbi ìjókòó náà ká tún fi lè pẹ́ níwọ̀nba ara súnà ni àáfàá lára súnà tó tún ń bẹ nínú òrun òun náà ni àlìjùlùsù báàdà sujud kọ́bla kìyàmì bí rọ́kà àti fàníyà awi rọ́bìà hmm? wọ́n wà máa yùsà mọ́ bí jírísátìlì stírọ́ọ̀hà àáfàá ní ìjókòó kan tó ń bẹ lẹ́yìn ìgbà tá a ti forí kanlẹ̀ lẹ́ẹ̀mejì tán a wá fẹ́ lọ sí rakatu akíraka alákọ̀ọ́kọ́ tán àti forí kanlẹ̀ kínní kejì a wá fẹ́ lọ sí ẹlẹ́ẹ̀kejì níbi tá a ti ń dìde ń kárara jókòó téńténí tí wọ́n ń pè ní ìjókòó òsinmi síwájú ká tó dìde bíi wà ń kan sókè lẹ́yìn ọ̀kan tá a ọmọ máa ń jókòó bẹ́ẹ̀ ara ni sotiye àáfàá nígbà tí lè ṣe sùjúdù alákọ̀ọ́kọ́ àṣẹlẹ́kejì mínà rọ́kà àti lè wúlà níbi rákà alákọ̀ọ́kọ́ àbí rákà kẹta tá a fẹ́ dìde kí ìkẹrin jílísà kọ̀fífà jilisatun kọfífatun kọbla alkiyam ìlàrọ́ká àti sàníyá wàrọ́ọ̀bìà ìjókòó tí ò ní gùn tí ò ní pẹ́ ìjókòó tó fúyẹ́ gan kó tó di pa kíráka kejì á dìde lọ kíráka kejì àbí ráka kẹrin sòtórí àdìsí àfàwà Malik bínú lè Huwairith anáwòrán ànàbíyà sallallahu alaihi wasallam yusolli fàyídà kánà fi wítírì min salatihi lam yanhab hatta yestawi qa'idan torí àdìsí Bukhari àti Muslim tá àfàwà Malik ọmọ Huwairith tí wọ́n gbà wá pé àwọn ará ànàbíyà sallam tó ń kírun tó ti fẹ́ dìde kírun bíi fi wítìrì mi sọ láti níbi àwọn tọ́jọ mọ́ ìrun tí èjì ò lè pín sótìyé nìsín ìtàn gbàlérò ń bẹ́ẹ̀ ni pé tó bá ti kíráka kan wítìrì nu tó ti kíráka kẹta wítìrì nìyẹn tó fẹ́ dìde kíráka kejì tó fẹ́ dìde kíráka kẹrin ànábì àsálà wọn wà ní dìde tí wọn ò fi jókòó tó yẹ pé wọn ìjókòó wọn gan ó tún ìsìwáwò ó tún wà ń bẹ ìjókòó téèyàn ó jókòó dọ́gba téèyàn ó jókòó farabalẹ̀ yóò tún wà ń bẹ́ẹ̀ so eléyìí làwọn afá máa ń pè ní gilisatul istiraha ìjókòó ìsinmi kò sí tó burú bẹ́ẹ̀ ó wà ní sunan nabi sallallahu alayhi wa sallam afá lára sunanul fa'iliyya fi sọlá òun ni àlè àìtìmáàdù alárùdì bílíyàdẹ́yìnì ẹ̀ńdà nùhúdì ìlà átìlì jẹ̀díìdà àáfàá nígbà tá a bá fẹ́ dìde kí raka tuntun afẹ́kùn raka one bó sí raka two raka two bọ́ sí raka three raka three bọ́ sí raka four kọjá sí wípé alẹ́ àìtìmọ́dù alàlà arúbí bìlẹ̀ yàdẹ́n a fọwọ́ wa méjèèjì tẹ ilẹ̀ nígbà tá a bá fẹ́ dìde lọ sí raka tuntun sóti ẹnì sìkìrì kákẹ́sà dìde fúù bí atẹ́gùn ààrà máa dìde tó yẹ pé ọwọ́ wa méjèèjì ọ̀kanlẹ̀ ká tó wá dìde torí àdìsí àfàwà máa líkì bónú wáírìsì náà tún ni tí wọ́n Bukhari gbà wá táwọn sọ pé aláwọ̀ hadithu kò máa ń sọ láti rasulullah sallallahu ṣé kí n ṣàlàyé ìrun ànábì fún yín bá ànábì ṣe máa kírun nínú àdìsí yẹn ara tó wà ń bẹ tá a fa àwa Malik ibn luwairis tí wọ́n gbà wá wọ́n ní fàyídà àrọ́fà àràásáú mínà sájídàtì sàníyàtì jálàsà wà àtàmàdà àlàlárúbí súnmọ́kànmọ́ wọ́n ní pẹ́tà nàbí àsọ̀nà bá ti gbọ́dọ̀ níbi ìforíkalẹ̀ lẹ́ẹ̀kejì tó fẹ́ lọ sí rákà tuntun ànàbí ó jókòó jẹ́rẹ́sàtò lè ṣèrọ́ àníyẹn wà á támọ̀dà ànàbí ó wà fi ọwọ́ tẹ̀lẹ̀ yóò gbì pọ́n gbọ́n méjèèjì lórí ilẹ̀ yóò wà ẹsẹ̀ dìde àfàlẹ́ iná bí ẹnu súnà kò ní jẹ́ pé ẹ̀yọ́ kẹsàrí ìdè mọ́nà wà láti sùjúdù lọ sókè gbogbo ẹ̀ náà tó bá dé ni pé ìfarabalẹ̀ kírun ìfọkànbalẹ̀ kírun ìfẹ̀míbalẹ̀ kírun àáfàá lára súnà tó tó ń bẹ nínú òun òun ni àlìftìrọ́ṣù filijulus lè tàṣáhùdì làwàl wàtàwárúkù fi tàṣáhùdì làáxìr jama súnà méjì mi làtó débẹ̀ yìí súnà alákọ̀ọ́kọ́ làwọn afáà máa ń pè ní àlìftìrọ́ṣù súnà kejì ni máa ń pè ní àtàwárúkù àáfàá wa jábìrì alìjàzáìrì tán kọmìnà ájúlì muslim ọlọ́run bá ní san bàbá yẹn ní ẹ̀san olóore bàbá ti lọ sọ́dọ̀ ọlọ́run ọlọ́run bá ní gbà wọ́n lẹ́rú inú tíra àwọn láti ni mo ti èmi personally ni mo ti kọ́ gbàgbọ́ yé alif ti rọ́ọ̀ṣù àtàwárúkú yé tíra àmìnà ájúlì muslim lọ́dún tó ti tó ti pẹ́ tó ti lé ní bí ogún ọdún nígbà tá a fi kọ́ ń ka tíra yẹn bàbá yẹn ara farabalẹ̀ ṣàlàyé iftirosh àti tàwárùn tó yẹ pé ọmọ ibtida yìí gangan ọgbọ̀yé kọ́lọ̀ ń kọ́ sọ gbogbo àwọn àfáà wa ní ẹ̀san olóore al-ahya'u minhum wal amwat àwọn tó ti kú àtàwọn tí ń bẹ láyé iftirọ́ṣù jàmọ́ ẹ̀já gbọ́yé dáadáa òun ni tá a máa ń ṣe níbi táyà alákọ̀ọ́kọ́ tàwárùkù òun la máa ń ṣe níbi táwa tó kàn yín kò sàlàyé méjèèjì torí àwọn mọ̀sáìlù tó jáde ń aliftirọ́ṣù àti àtàwárùk ó tún láwọn issues tó jáde ń bẹ pàápàá téèyàn bá fẹ́ kírun subuhi àbí irun jimá àbí irun ayidi àwọn irun olópò méjì masala kan ń bẹ lọ́dọ̀ àwọn afa ṣé iftirọ́ṣù láàjókòó ń bẹ ni àbí tàwárùkù ó dẹ̀ ní tó fà ṣe ìgbérèsè ìjókòó oríṣi méjìlá ní báyìí yàtọ̀ sí irun subuhi. nínú òrùn wákàtí márùn-ún tá à ń kí lójúmọ́ mẹ́rin ń bẹ kò mú wàhálà kankan dání <clears throat> ìjókòó méjì méjì ni ṣubúì nìkan ìní mọ́sálà lè wà lórí ẹ̀ nínú òun tá à ń kí lọ́sẹ̀ jímọ̀ nìkan tó yún náà bó bá lo fìrọ́ṣù bó lo tàwárùkù déédéé ṣùgbọ́n gbọ́dọ̀ bá ní adébẹ̀ àyànjú ẹ̀ ẹja máa yanjú súnà ọ̀run lọ́nà nínú súnà ọ̀run tá a wá ń ṣàlàyé lọ yìí àáfàá ni ti ń jẹ́ ìfìtìrọ́ṣù wúwà à ń yá ń síbà rí jìlà òlì yúmúná wàyẹ̀ tẹ́rìṣùlì yú sọ̀rọ̀ fàyẹ́ jìlì sọ àlè à. jẹ́mọ́ ẹ̀ jẹ́ ká ṣàlàyé àti sọ tọ́jọ́ bẹ́ẹ̀ láìpẹ́ yìí sẹ́ẹ̀rí ìfìtìrọ́ṣù ń tiẹ̀ ẹ̀sìn ọ̀tàn àánà tí ó dùn bí wà ń lóòkan àwọn ọmọ orí fingers ìka ẹsẹ̀ yẹn àwọn ò dùn lórí arúdù lórí ilẹ̀ ẹlẹ́ẹ̀ ẹsẹ̀ wọn wà sókè ó sọ pé gìgísẹ̀ ọ wà lókè á wà mú ẹsẹ̀ left ẹsẹ̀ àlàáfíà tá a máa ń pè lẹ́sẹ̀ òsì á wà mú òun á tẹ̀ ìtumọ̀ pa àtẹ̀ yẹn ni wípé ibi àtẹlẹsẹ̀ tá a máa ń fi lélẹ̀ òun ni ó wà lókè ibi inú tó máa ń dúdú yẹn òun láà fi lélẹ̀ jẹ̀mọ́ àmúròpọ̀ yé báwọn àtẹlẹsẹ̀ tá a máa ń gbélé orí ilẹ̀ gan kálá bá dúró nọ́mà àtẹlẹsẹ̀ tá a máa ń gbé lórí floor orí ground gangan níbi ìran tí iftirash òun ni ó wà lókè inú àtẹlẹsẹ̀ yẹn ńlá jókòó lé lórí inú àtẹlẹsẹ̀ left àtẹlẹsẹ̀ ẹsẹ̀ àlàáfíà yẹn lá jókòó lé lórí èyí ò ní jẹ́ iftirash èyí ò ní ìjókòó tá a máa jó. Jo níbi àwọn táyà alákọ̀ọ́kọ́ nínú ọ̀run ṣùgbọ́n tàwa rúkù ntẹ̀ wúwà àyàn síbalì yùmùnà òun ni kọjá sí pé ẹsẹ̀ òsì náà yóò tún dúró bíi wà ń lò kan sóyà bí òye wọn yìí kọ́ bímú lè yú sọ̀rọ̀ á wà á mú ẹsẹ̀ òsì náà á ti síwájú wàyẹ̀ jẹ́ àálù mọ́kọ̀ àdátàwálà ṣe wá rí orí ilẹ̀ ẹlẹ́ẹ̀ ẹ máa gbọ́ mi dáadáa orí ilẹ̀ ẹlẹ̀ láàjò kò lé lórí ṣùgbọ́n ẹsẹ̀ àlàáfíà yẹn á tì síwájú tí ó wọ abẹ́ ẹsẹ̀ ọ̀tún ni jama ká fídíò la bá ń lò ní gbogbo ẹ̀ làwọn àáfàá wa practicalize fún wa o nígbà tí wọ́n máa ń ṣàlàyé àwọn màsá ìlú yìí fún wa gbọ̀n pẹ̀lú díò tá ń lónà ọlọ́run jẹ́ agbóyé a jókòó lórí ilẹ̀ ẹlẹ̀ ìdí wa bọ̀ tọ́ọ̀mù wa ó jókòó lórí ground ẹsẹ̀ ọ̀tún wa máa dúró bíi wà ń lò kan bó ṣe dúró ń ti ifti rọ́ọ̀ṣù yẹn náà ni ó dù òun ò ní kó lójú kan ẹsẹ̀ òsì yẹn á wà á ti bọ abẹ́ ẹsẹ̀ ọ̀tún òun ni ó wà á wà lórí ilẹ̀ ilẹ̀ lábẹ́ ẹsẹ̀ ọ̀tún yẹn eléyìí ò ní jẹ́ tàwa rúkù èyí òun ṣe níbi táyà tó bá jẹ́ táyà kan sóyà bí òye ní ìsìn mọ́sálà tí mo wá ń sọ lẹ́ẹ̀kan yẹn kásáré yanjú ẹ̀ kádẹ stọọpù bẹ́ẹ̀ yẹn lẹni àtúmọ̀ tẹ̀síwájú lórí asúnmọlẹfẹ iléyà àfààní ìdá kánẹtì sọlá àtúrọ kàtà ìfakọtì bìmánà ànà fi àtàṣáhùdà wàhídà fàṣúnàtù fi ì àlìftìrọṣù jẹmọ ẹ gbọ́ dáadáa àfààní irun tó bá jẹrun olópò méjì bíi subuhi bíi jumu'a bí èèyàn fẹ́ ṣe istikhara bí èèyàn fẹ́ ṣe solatul haja bí àwọn àrùn míì náà ti máa wá bá wọn tí ó jẹ́ zawatul haja gbogbo òun jẹ́ pé raka méjì raka méjì raka méjì ni èyí tó rinlẹ̀ jù nínú ọ̀rọ̀ àwọn onímọ̀ òun ni pé súnà tá a máa ṣe ń bẹ̀ òun ni iftirosh òun ni irú èyí tá à ń ṣe ń bi táyà alákọ̀ọ́kọ́ torí àdíìsì ya wa Aisha nígbà tí wọ́n ń sọ nípa bánàbí ṣe máa ń kírun àwọn ní wàkánà yẹkúlù fìkúlè rọkà àtàhíyà wọ́n níbi rákà méjì méjì ànábì máa ń ka àtàyà wàkánà yẹ fúríṣù ríjìlá sọ̀rọ̀ wàyà ń sèbò ríjìlá olè múnà ìyá wa ṣàrà ọwà yóò ọ̀tún ẹ̀ yóò gẹ́gẹ́ bá ṣàlàyé ifti rọ́ọ̀ṣù kọjá hadith yẹn bẹnu sọ̀rọ̀ muslim èyí òun lórin lẹ̀ jù bó tiẹ̀ já sí pé àwọn afáà mi ń sọ nǹkan mi pé ń gbọ́ pé jílí sátúlẹ̀ àkìr àbí àwọn ní pé àtàṣáwùdùlẹ̀ àkìr ọ̀jẹ̀rẹ̀ pé táyà kan ìyẹn irú ń tá a máa ń jókòó ń bẹ̀ láà ń bi àwọn olóko méjì tó yẹ pé àbà sálámà ń bẹ̀ so ṣùgbọ́n wàhálà pẹ̀lú àlàyé àdìsí yàwá iṣẹ́ èyí tó náà ni pé gbogbo òun ráká méjì méjì ifti rush òun la máa ṣe abẹ́lọ́n kó fún wa lágbọ̀ọ́yé ọ̀rọ̀ rẹ̀ o subhanaka allahumma bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk assalamu alaikum wa rahmatullahi